my Lord and my God. We are here this morning to hear from the throne the word of empowerment for us to win our battle with the world so that when we live here, we shall have eternal and glorious rest with you. So Lord, I pray that in this morning message, I pray that you teach us more and empower us to an understanding to win the battle over the world in Jesus' name. Amen. Both the speakers and the hearers, we are still battling with the world for us to overcome the world. Help us, Lord, for us to win the battle over the world in Jesus' name. Amen. Every satanic strategy devised or power to hinder us from benefiting from today's message or apply today's message in our lives. I command Holy Ghost fire to consume it in Jesus' name. Amen. Thank you because of our prayer. Thank you, Lord. In Jesus' mighty name I pray. Amen. Amen. Amen. In Jesus' name. Praise the Lord. Thank you. Hallelujah. If you are to overcome the world, tí o bá ṣẹ́gun ayé, you must have proper relationship to the world. O gbọ́dọ̀ ní e, e, e, ìṣọ̀kan èyí tó dán mọ́rán pẹ̀lú Ọlọ́run. Ìbáṣepọ̀ pẹ̀lú ayé tó dán mọ́rán. Ìbáṣepọ̀ pẹ̀lú ayé tó dán mọ́rán. Proper relationship with the world. O gbọ́dọ̀ ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú ayé. So the title we are considering is Christians' relationship to the world. àkòrí tí à ń gbé yẹ̀wò lówùúrọ̀ yìí ó ní ìbáṣepọ̀ kìrìsìtẹ́nì pẹ̀lú ayé. Christians' relationship to the world. ìbáṣepọ̀ kìrìsìtẹ́nì pẹ̀lú ayé. what is the world. kí ni ayé gan túmọ̀ sí. you need to understand what the world is. a gbọ́dọ̀ mọ ìtumọ̀ ohun tí ayé jẹ́. the world is the earth and all the people and things in it. ayé túmọ̀ sí ilẹ̀ àti àwọn e, ohun gbogbo àti ènìyàn inú rẹ̀. everything in the world. ohun gbogbo nínú ayé. the people. àwọn ènìyàn. and things in the world. àti àwọn ohun tó ń gbé inú rẹ̀. they combine together to constitute the world. gbogbo wọn ni wọ́n fọwọ́sowọ́pọ̀ tí à ń pè ní ayé.

is ecclesia the calling out one. ọ̀rọ̀ gbólóhùn ayé yìí ó ní wípé ìpè tí ọlọ́run pè wá jáde kúrò nínú ayé ó jẹ́ èdè gíríkì we have been called out of the world. a ti pè wá jáde kúrò nínú ayé. in John chapter fifteen. nínú ìwé Jòhánù orí karùndínlógún. verse nineteen. ẹsẹ̀ kọkàndínlógún. John fifteen nineteen. ìwé Jòhánù orí karùndínlógún ẹsẹ̀ kọkàndínlógún. Jesus says. Jésù wípé. if he were of the world the world will, lo will love his own but because he are not of the world but I have chosen you out of the world therefore the world hated you. ìbá ṣe pé ẹ̀yin ṣe ti ayé ayé ìbá àwọn tirẹ̀ ṣùgbọ́n nítorí ẹ̀yin kì í ṣe ti ayé ṣùgbọ́n èmi ti yàn yín kúrò nínú ayé nítorí èyí lè ayé ṣe kórìíra yín. those who have actually sincerely highly come out of the world the world will hate them. àwọn tí wọ́n fi tọkàntọkàn pẹ̀lú ọkàn òtítọ́ jáde kúrò nínú ayé tí wọ́n yara wọn sọ́tọ̀ ó ti dájú ayé ò wọn. But don't be confused. Ṣùgbọ́n má gba rúdurùdu láàyè. Understand this fact. Jẹ́ kí kókó yìí kó yé ọ. That even though we are still living in the world, we are not of the world. Wípé bí ó tilẹ̀ ṣe jẹ́ pé à ń gbé inú ayé síbẹ̀ a kì í ṣe ti ayé we are in the world. a wà nínú ayé lóòótọ́. but we are not of the world. ṣùgbọ́n a kì í ṣe ti ayé. ambassador of America is Nigeria but it's never a Nigerian. ambassador ti ìlú òkèrè tó wà ní ilẹ̀ Nàìjíríà yìí ò sọ di ọmọ Nàìjíríà. Jesus called out out of the world. Jésù pè wá jáde kúrò nínú ayé. But we are still living in the world. Ṣùgbọ́n a sì wà nínú ayé síbẹ̀. We have not died. A ti But we are not of the world. Ṣùgbọ́n a kì í ṣe ti ayé. In Philippians chapter three verse twenty. Nínú ìwé Fílípì orí kẹta ẹsẹ̀ ogún. Philippians three twenty. Ìwé Fílípì orí kẹta ẹsẹ̀ ogún. It is written there that our native country is in heaven. àkọsílẹ̀ wípé ìlú ìbílẹ̀ wa ń bẹ lé ọ̀run. we are citizens of heaven. Àwa jẹ́ ọmọ ìlú ọ̀run. We have many Americans in Nigeria. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Amẹ́ríkà ló ń gbé ìpínlẹ̀ ló ń gbé orílẹ̀-èdè Nàìjíríà. That does not change their nationality to be Nigerians. Èyí ò wá sọ wípé wọn ì ṣe ọmọ Amẹ́ríkà mọ́ nítorí pé wọ́n ti ń gbé ní ìpínlẹ̀ Nàìjíríà. Their home country still remain America. Orílẹ̀-èdè wọn sì dúró gẹ́gẹ́ bí Amẹ́ríkà síbẹ̀. We are in the world. A wà nínú ayé ayé. but because we have been called out of the world. ṣùgbọ́n síbẹ̀ a sì pè wá jáde kúrò nínú ayé. we are native of heaven. a jẹ́ ọmọ olú ìbílẹ̀ ọ̀run. and because of this. nítorí èyí. who are we in the world. tàwa la jẹ́ gan-an nínú ayé. we are ambassadors of Christ in this world. a jẹ́ aṣojú kristi nínú ayé yìí. we are all ambassadors of Christ in this world. À ń pè wá ní aṣojú Kristi nínú ayé tí a wà yìí. Ambassadors of the heavenly country in this world. aṣojú ọ̀run èyí tí ó wà nílẹ̀ ayé. and misunderstand. ẹ jẹ́ kó yé wa. that we are representing our heavenly country in the world. a sì ń ṣe ojú olú ìbílẹ̀ wa ọ̀run nínú ayé yìí. as ambassadors of Christ. a jẹ́ aṣojú Kristi. we are representing heaven on earth. aṣojú Kristi tí ó sì ń ṣe ojú Ọlọ́run lórílẹ̀ ayé. and if you look at it. a bá American ambassador or citizen in Nigeria cannot become a criminal in Nigeria. aṣojú ti orílẹ̀-èdè amẹ́ríkà tó wá sí orílẹ̀-èdè nàìjíríà kò lè ṣe ohunkóhun tí yóò fi àbùkù bá àwọn àṣà àti ìṣe orílẹ̀-èdè wa. he must be a law abiding citizen. ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí tẹ̀lé òfin. otherwise you be deported back to his country. ìbá ṣe bẹ́ẹ̀ á dá padà síbi tó ti wá. so a christian that will not be sent out of heaven must overcome the world. nítorí náà kìrìsìtẹ́nì tí a ò ní lé jáde lọ́run tí ò ní gbọ́ ohun ò mọ̀ rí lọ́run ó gbọ́dọ̀ ṣe ohun tí ó tọ́ àti ohun tí ó yẹ nínú ayé yìí. so a true christian. nítorí náà ojúlówó kìrìsìtẹ́nì. must overcome the world. ó gbọ́dọ̀ ti ṣẹ́gun ayé. first john chapter five. ìwé johannu kìíní orí karùn-ún. verse four ẹsẹ̀ ìkẹrin. first john five four. ìwé johannu kìíní orí karùn-ún ẹsẹ̀ ìkẹrin. for whosoever is born of God overcometh the world and this is the victory that overcometh the world even our faith. nítorí olúkúlùkù ẹni tí a bí nípa ti ọlọ́run ó ṣẹ́gun ayé èyí sì ni ìṣẹ́gun tí ó ṣẹ́gun ayé àní ìgbàgbọ́ wa. our faith in Jesus Christ had enabled us empower us to overcome the world. ìgbàgbọ́ wa nínú jésù olúwa òun ló fún wa ní agbára láti lè ṣẹ́gun ayé. our obedience to the word of Christ had made us to overcome the world. ìgbọràn wa sí ọ̀rọ̀ jésù olúwa òun ló ràn wá láwọ́ tó fún wa ní agbára láti ṣẹ́gun ayé. our living the identity of those in heaven and made us overcome the world. gbígbé pẹ̀lú àmì ìdámọ̀ pẹ̀lú àwọn tó wà lọ́rùn òun ló ràn wá lọ́wọ́ láti ṣẹ́gun ayé. brethren. ara. if you are truly a christian and you are living according to the word of God you have overcome the world. tí o bá jẹ́ ojúlówó ọmọ ọlọ́run tí ìgbé ayé rẹ sì wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run o ti ṣẹ́gun ayé. by their fruit is not there. nípa èso wọn ni a fi mọ̀ wọ́n. by your fruit we will know that you have overcome the world. nípa èso rẹ ni a fi mọ̀ ọ́ gẹ́gẹ́ bí ẹni tó ṣẹ́gun ayé. let's do a little consideration. ẹ jẹ́ ká ṣe àtúngbéyẹ̀wò òmíràn. we are looking at seven basic marks of the overcomers of the world. à ń gbéyẹ̀wò àwọn àmì méje àwọn tí ó ti ṣẹ́gun ayé. seven basic marks we can see in you to know that you had overcome the world. àwọn àmì méje tí a rí ní ara rẹ tí a ó fi gbà pé lóòótọ́ ò ṣẹ́gun ayé. it's not by word of mouth. kì í ṣe ọ̀rọ̀ àròsọ lásán. it's by your action. ó wá ń jẹ́ nípa ìṣe rẹ. and the fruit you are bearing. àti àwọn èso tí ó ń jẹyọ láti ìwà rẹ. seven basic marks of overcomers of the world. àwọn àmì méje tí a rí lára rẹ tí a fi mọ̀ pé lóòótọ́ ò ṣẹ́gun ayé. the first mark. àmì àkọ́kọ́. anyone that has overcome the world is the light of the world. ẹnikẹ́ni tí ó bá ti ṣẹ́gun ayé ó jẹ́ ìmọ́lẹ̀ ayé. is the light of of the world. Ó jẹ́ ìmọ́lẹ̀ ayé. Jesus says. Jésù wípé. Matthew chapter five. Nínú ìwé Matthew orí karùn-ún. Verse fourteen. Ẹsẹ̀ ìkẹrìnlá. Matthew five fourteen. Ìwé Matthew orí karùn-ún ẹsẹ̀ ìkẹrìnlá. He says he are the light of the world. Ó ní ẹ̀yin ni ìmọ́lẹ̀ ayé. We are the light of the world. Ó ní àwa ni ìmọ́lẹ̀ ayé how can we be the light of the world. báwo ló wá ṣe lè jẹ́ ìmọ́lẹ̀ ayé. that is when the word of God is in us. èyí ni ní ìgbà tí ọ̀rọ̀ Ọlọ́run bá ń gbé inú wa. when we are living in accordance with the word of God. nígbà tí a bá ń gbé ìgbé ayé wa ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. when we allow the life of Christ to be in us. nígbà tí a bá fi àyè gba ìyè jésù ẹ̀mí jésù olúwa láti wà nínú wa. when we are manifesting the fruit of holy spirit. nígbà tí èso ti ẹ̀mí mímọ́ bá ń jẹyọ nínú ìṣe àti ìwà wa. that is where we have the light of God in us. nígbà náà ni a jẹ́ ìmọ́lẹ̀ ayé tí ìmọ́lẹ̀ ọlọ́run gbé wa. then we become the light of the world. nígbà náà làwa jẹ́ ìmọ́lẹ̀ ayé. in verse sixteen. ní ẹsẹ̀ ìkẹrìndínlógún. Jesus continues. Jésù tún tẹ̀síwájú. let your light so shine before men that they may see your good works and glorify your father which is in heaven. ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yín kí ó mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ níwájú ènìyàn kí wọn kí ó lè máa rí iṣẹ́ rere yín kí wọn kí ó lè máa yin bàbá yín tí ń bẹ ní ọ̀run lógo. there is something I know. ohun kan ni mo mọ̀. every true Christian. gbogbo kìrìsìtẹ́nì lójúlówó. we stand out among the world. ni a ti jágbà lọ́wọ́ ayé. you will be different from from the world. wọ́n yàtọ̀ sí àwọn tinú ayé. your life must be different. ìgbé ayé wọn gbọ́dọ̀ yàtọ̀. the way you are talking must be different. tó o ti sọ̀rọ̀ gan gbọ́dọ̀ yàtọ̀. the food you are eating must be different. oúnjẹ tó o ń jẹ gbọ́dọ̀ yàtọ̀. you won't eat polluted food. o ò ní jẹ oúnjẹ tó ti dìgbà ìdìbàjẹ́ then the way you address dressing must be different. bí o ti máa múra ìmúra rẹ gan yóò yàtọ̀. even your hairstyle must be different. bó o ti rí ibi sí rẹ gan yóò yàtọ̀. if you are still making the hairstyle of the world you are part of the world. bó o bá sì ń gé àwọn irun tó ń gẹ̀ nínú ayé ọmọ ayé ni ọ́. so by every standard by your inner or outward behaviour character you stand out. ní gbogbo ìgbékalẹ̀ rẹ bí o ti ń farahàn bí o ti ń sọ̀rọ̀ bí o ti ń hùwà wọ́n á máa rí Kristi níbẹ̀ á sì mọ̀ pé o ti ṣẹ́gun ayé. if you are among one thousand unbelievers. tó o bá wà láàrin ẹgbẹẹgbẹ̀rún àwọn aláìgbàgbọ́. if you are living in line with the heavenly identity prescription. tí o bá ń gbé ìgbé ayé rẹ dúró lórí ìdámọ̀ àwọn ti ọ̀run. you will stand out among them. a ó dá ọmọ yàtọ̀ láàrin wọn. people say ah, this person is not part of this group. wọ́n sọ pé ah, ẹni yìí àdàlù ni kò sí lára àwọn wọ̀nyí. are you like that. ǹjẹ́ bẹ́ẹ̀ lórí bí. or you are still just like those in the world. àbí o sì ń darapọ̀ mọ́ àwọn tó wà láyé. watch The grace and power to be light in this world. I pray my God will give to us in Jesus name. Amen. Oore ọ̀fẹ́ àti agbára láti yára wa sọ́tọ̀ kúrò nínú àwọn tó wà ní ayé kí Olúwa kí ó fi fún wa ní orúkọ Jésù àmín. The second mark of those that overcome the world. Àmì kejì àwọn tó ti ṣẹ́gun ayé. Whoever overcomes the world Does it conform to the world. ẹnikẹ́ni tí ó bá ti ṣẹ́gun ayé kì í bá ayé rẹ́. however little it may be. bí ó ti wù kó kéré mọ́. he will never conform to the world. kò tiẹ̀ ní báyé rẹ́. in the physical realm. ní ìpele ti ara. a little poison is a poison. májèlé díẹ̀ májèlé náà ni. a little meat of uh, swine or pig is still pig meat. ìdọ̀tí látara látara ẹlẹ́dẹ̀ ìdọ̀tí náà sì ni. I want to use my own eh, experience. Mo fẹ́ fi ìrírí tèmi hàn. There is a peculiar something I don't take. Àwọn ohun kan wà tó jẹ́ pé mi kì í jẹ. Now even if my wife use spoon to uh, to touch that soup where sometimes I don't eat is and use that ordinary spoon to give me my own soup I will release it. tí aya mi bá lo ìpọn ọbẹ̀ láti fi ro ọbẹ̀ yìí tí ohun tí mi ò ń jẹ wà nù rẹ̀ tí wọ́n á yọ ìpọn ọbẹ̀ náà láì fọ̀ wọ́n fi wá fi bu ọbẹ̀ fún mi wọ́n mọ̀ that is why she doesn't cook it again. èrèdí ìrètí ìyá wa fi kọ̀ bí wọn ò ṣe mọ́. because little of that thing is affecting me. nítorí díẹ̀ kíkiní nínú ohun tí mi ò ń jẹ yìí tó bá ti hàn nínú oúnjẹ tèmi yóò pa mí lára. little conformity to the world is enough to disqualify a Christian from being an heavenly citizen. Ìbájẹ́rẹ́ díẹ̀ ó ti tó ohun tí ó wakọ̀ ọmọ Ọlọ́run lọ sínú nọ́ọ̀rùn àpáàdì. A little conformity to the world. Bíbá ayé ní díẹ̀. Has made one to be feeding unto God. Yóò sọ èèyàn di ìríra sí Ọlọ́run. A little conformity to the world. Ìbáyé díẹ̀ has made the Christian to become a child of the devil. Ó ti sọ Kìrìsìtẹ́nì di ọmọ èṣù. Romans chapter twelve. Ìwé Róòmù orí kejìlá. Verse two. Ẹsẹ̀ ìkejì. Romans twelve two. Ìwé Róòmù orí kejìlá ẹsẹ̀ ìkejì. You know he started the first one. Ẹ mọ̀ pé ẹsẹ̀ àkọ́kọ́ ni a ti bẹ̀rẹ̀. He said present your body as a living sacrifice unto God. Ó ní kí a fi ara wa fún Ọlọ́run ní ẹ̀bọ ààyè. Now verse two. Ní ẹsẹ̀ ìkejì. He says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 unto God. Àyàfi ìgbà tí a bá pa ọ́ lára dà tó para rẹ̀ dà pátápátá ò ní jẹ́ ẹni ìtẹ́wọ́gbà sí Ọlọ́run. Until you are totally transformed, you are not a good candidate, a good product of heaven. Àyàfi tí o bá pa ọ́ lára dà tó pa ọgbà ara rẹ̀ dà ní pátápátá ní kíkún ò ní jẹ́ ọmọ ọ̀run ọmọ ọ̀run. Take on that. Ṣé àdúró ẹjẹ́ àrònú lórí èyí? God I pray will help us not to conform to the world however small it may be in Jesus name. amen mo gbàdúrà pé kí ọlọ́run má gbà wá láàyè láti bá ayé rẹ ní ìwọ̀n tí ìbámu ṣe kéré tó ní orúkọ Jésù àmín. Mark number three. àmì kẹta. a Christian that has overcome the world is crucified to the world. kìrìsìtẹ́nì tí ó bá ti ṣẹ́gun ayé yóò fi ara rẹ̀ rúbọ sí ayé. he is crucified to the world. yóò fi ara rẹ̀ rúbọ sí ayé. he is no more sensitive to things of the world. yóò ti dòkú sí àwọn ohun ti ayé yìí. he is no more enjoy things of the world. kò tiẹ̀ ní gbádùn ohun ti ayé yìí rárá. things of the world no more attract him. àwọn ohun ti ayé yìí ò tiẹ̀ ní ní ìtumọ̀ sí bí ó ti wò ó mọ́. because he is dead to things of the world. èrèdí ni wípé ó ti dòkú sí àwọn ohun ti ayé. he has gone to Calvary. ó ti dé Calvary. he has nailed and crucified everything of the world to the cross. ó sì ti kan gbogbo ohun tí ó jẹ́ ti ayé ó ti kàn mọ́ àgbélébùú sí káfárì. let me tell you this morning. ẹ jẹ́ sọ fún ọ lówùúrọ̀ yìí. I won't deceive you. n ò ní tàn ọ́ lọ́rọ̀ jẹ. if you do not crucify the world one day the world will crucify you and drop you in hell. tí o bá ń pa ayé run báyìí kó fi ara rẹ rúbọ fún ayé ayé ò wá fi ọ rúbọ wọn ó sì jọwọ rẹ lọ. anyone at the point of death that has not crucified the world i pity him or her the world will crucify him that day and dump him in air. ẹnikẹ́ni tí kò bá ti fi ara rẹ̀ rúbọ sí ayé yìí ní ìpele àti gbẹ́mìí àti papòdà ayé òfin rúbọ yóò wá gbé ẹ̀mí rẹ̀ lọ sí inú iná ọ̀run àpáàdì. let that be your mind. ẹ jẹ́ kéyìí máa rókì lọ́kàn wa. and make sure you had crucified the world. kò sì rí wípé o ti fi ara rẹ rúbọ fún ayé. galatia chapter six. ìwé galatia orí kẹfà. verse fourteen. ẹsẹ̀ ìkẹrìnlá. galatia six fourteen. ìwé galatia orí kẹfà ẹsẹ̀ ìkẹrìnlá. but God forbid that as glory save in the cross of our Lord Jesus Christ, by whom the world is crucified unto me, I, I unto the world. ṣùgbọ́n kí a má ṣe rí i pé èmi ṣògo bí kò ṣe nínú àgbélébù Jésù Kristi Olúwa wa nípasẹ̀ ẹni tí a ti kan ayé mọ́ àgbélébù fún mi àti èmi fún ayé. the very day. ní ọjọ́ náà gan. that Saul met Jesus on the way to Damascus lójú ọ̀nà jésù sí damascus. when see ah, when he had a contact with God. nígbà tí sọ́ọ̀lù ní ìbápàdé pẹ̀lú ọlọ́run. that very second. ní ìṣẹ́jú náà gan. what did he say. kí ló wí. say lord. ó ní olúwa. what shall I do. kí ló fẹ́ kí n ṣe. that is somebody who is now willing to leave everything crucify everything and follow Christ. èyí ni ohun ẹni tí ti gba ìwópalẹ̀ tí ó sì ṣetán láti fi ara rẹ̀ rúbọ pẹ̀lú Jésù. from that day. láti ọjọ́ náà gan. he was no more a terrible man. kò kì í ṣe e, ẹni ibi mọ́. he was no more killing Christian. kò pa àwọn Kìrìsìtẹ́nì mọ́. I pray God will help us to crucify the world in Jesus name. Amen. Mo gbàdúrà pé Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ láti fi ayé rúbọ ní orúkọ Jésù àmì. The mark number four. Àmì kẹrin. Of those who had overcome the world. Ti àwọn tí ó ti ṣẹ́gun ayé. Any Christian that has overcome the world is not spotted by the world. Kìrìsìtẹ́nì yòówù tí ó bá ti ṣẹ́gun ayé kò ní ní àbàwọ́n ti ayé is not spotted by the world. Àkìyòdì ní àbàwọ́n ti ayé. He has come out of the world. Nítorí pé ó ti jáde kúrò nínú ayé náà. He is no more keeping the friendship with the world. Kì ayé dọ̀rẹ́ mọ́. He is no more using the taste of the world. Kò lo ohun tí ó jẹ́ ti ayé mọ́. He is no more eating the food that the world are eating. kò jẹ oúnjẹ èyí tí àwọn ayé ń jẹ mọ́. is no more living in sin. kò gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀ mọ́. and because of this is not being affected by things of the world. nítorí èyí ohun ayé kan kò tiẹ̀ lè pa lára. james chapter one. ìwé jacob orí kìíní. verse twenty-seven. ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. james one twenty-seven. Jacobu orí ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n. Pure religion and undefiled before God and the Father is this to visit the fatherless and widows in their affliction and to keep and to keep himself unspotted from the world. Ìsìn mímọ́ àti àìléèrí níwájú Ọlọ́run àti bábálé èyí láti máa bójútó àwọn aláìní bàbá àti àwọn opó nínú ìpọ́njú wọn eh? láti máa. yes continue. láti máa pa ara rẹ̀ mọ́ láìlábàwọ́n kúrò ní ayé. any christian that allow the world to spot his white linen is disqualified to be with God. kìrìsẹ́nì yòówù tí ó bá ti fàyè gba ayé láti fi àbàwọ́n bá aṣọ ọ̀gbọ̀ wíwẹ́ rẹ̀ ó ti jẹ́ ẹni tó wà ní ìhà ti ayé. let us look at the bride that Jesus is coming for. ẹ jẹ́ kí a gbéyẹ̀wò àwọn ayaba tí Jésù Kristi ń bọ̀ wá gbé níyàwó. let us check. ẹ jẹ́ àyẹ̀ wọ́n wò. if we are part of them. bóyá ó tiẹ̀ wà lára wọn. Jesus is not coming for the church goers. Jésù Kristi kò ń bọ̀ kò wá fún àwọn olùwá sínú ìjọ. He is coming for his bride. Ó ń bọ̀ wá fún aya rẹ̀. Who are these brides? Tálọ́ làwọn aya Kristi. What is Jesus expecting from his bride? Kí ni Jésù ń retí látọ̀dọ̀ àwọn aya rẹ̀? Ephesians chapter five. Ìwé Éfésù orí karùn-ún. Verses twenty six and twenty seven. Ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n àti ìkẹtàdínlọ́gbọ̀n. Ephesians five twenty sa twenty seven. ìwé fésù orí karùn-ún ẹsẹ̀ àti ìkẹtàdínlọ́gbọ̀n. he says that he might sanctify at least it that is the church with the washing of water by the word. kí òun kí ó lè sọ ọ́ di mímọ́ lẹ́yìn tí a ti fi ọ̀rọ̀ wẹ̀ mọ́ nínú agbada omi through the word of God is cleansing us. ọ̀rọ̀ ọlọ́run ni ó ń lò láti fi wẹ̀ wá mọ́. verse twenty-seven. ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n. that he might present it to himself a glorious church not having spot or wrinkle or any such thing but that it should be holy and without blemish. kí oge ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó ní ògo lé àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú kan báwọn ni ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti aláìní àbùkù. a bride of Christ will not have any spot. aya Jésù kò ní ní àbàwọ́n kankan. then his inner man as I as I taught you last Tuesday his inner man must not grow old. bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹnu inú rẹ̀ kò tiẹ̀ ní dàgbà kò he must not reek with inner man. kò ẹni inú rẹ̀ kò ní ní kò ní ní àléébù kankan. the physical body is wrinkling as years are running on. bí ó tilẹ̀ jẹ́ pé ẹran ara ó máa hun jọ bí ọjọ́ orí ti ń ga sí i. but if you are feeding on the word of God. ṣùgbọ́n tó bá ti jẹ́ ẹni tó ń jẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run. if you are obeying the word of God. tí o bá ń gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Bible says. Bíbélì wípé. our inner man is being renewed every day. ṣé ẹni inú wa ni a ó máa sọ di ọ̀tún ní ojoojúmọ́. our enema is becoming stronger and stronger every day. bẹ́ẹ̀ni ẹni inú wa yóò máa lágbára sí i ní ojoojúmọ́. our inner man is becoming shiner and shiner every day. bẹ́ẹ̀ni ẹni inú wa yóò máa dán gbinrin gbinrin lójoojúmọ́. there is no element of ríkú in our inner man. kò tiẹ̀ ní sí bí tí ó hun jọ lára ẹni inú wa rárá. in our body spirit and soul we are holy. a ní a ó jẹ́ mímọ́ ní ẹ̀mí ní ara. without any blemish. láì ní àbàwọ́n kankan. those are the qualities of those who are true christian that have overcome the world. èyí gan ni àmúyẹ àwọn kìrìsìtẹ́nì tí ó ti ṣẹ́gun ayé. are you one of them? ǹjẹ́ o jẹ́ ìkan lára wọn bí. you need to think today if you are one of those without wrinkle without spot without blemish i'm telling you we are seeing the lord one day. tó bá wá jẹ́ ọ̀kan lára àwọn tí kò ní àbàwọ́n tí kò tiẹ̀ ní pé ara rẹ̀ hun jọ rárá mo kí ọ kú oríire nítorí pé o ayé. even if your body you are dressing you are feeding does not wrinkle bó tiẹ̀ jẹ́ wípé ara rẹ ó tiẹ̀ lè má tiẹ̀ dán bí ó ti yẹ. now if your inner mind is really clean. ṣùgbọ́n tí ẹni inú rẹ tí ó bá hun jọ. no heaven. kò mà sọ́run. can we can even you you uh, fathers and mothers. ẹ jẹ́ ṣe àgbéyẹ̀wò bàbá àtìyá. you get to the wedding chamber of your of your son. ọmọ rẹ ń gbéyàwó ó wá dé ibi ìgbéyàwó náà. you have been telling him. o ti ń sọ fọmọ náà. I want to see your wife. ọmọ mi yẹ mọ aya rẹ. ah dadi amami my wife is so beautiful. ah baba aya mi rẹwà púpọ̀. when you see my wife. tó bá rí aya mi. you be surprised. ah yóò yà ọ́ lẹ́nu bàbá on the day of wedding. ó wá dọjọ́ ìgbéyàwó. when you see my wife. bí ẹ bá rí ìyàwó mi. oh you be love her. fẹ́ràn rẹ̀. on the day of wedding. n kò wá dọjọ́ ìyàwó. your boy of about twenty twenty five years old. ọmọ rẹ bí ọmọ ọdún márùndínlọ́gbọ̀n. marry bring a woman of about seventy that is already wrinkly say i want to marry this seventy year old woman you say yes carry ọmọ mi orí ẹ pé tó wá rí ọmọ náà tó wá gbé aya aya ọmọ àádọ́rin ọdún tó wá gbé wá pé òun lòun fẹ́ fẹ́ will you be happy as parents. you have to walk out of the wedding hall my son cannot marry this one. o ní láti fi ẹsẹ̀ rẹ lélẹ̀ pé ọmọ mi ò lè fẹ́ yìí. so if you have any wrinkle. nítorí náà tó bá ní àbàwọ́n kan. the very day we are going to marry with Jesus Christ God will say my son cannot marry you go away. ní ọjọ́ náà tí a ó gbé wa níyàwó pẹ̀lú jésù ọlọ́run ó wí pé ọmọ mi ò lè gbé ọ níyàwó nítorí àbàwọ́n wà ní ara aṣọ ọ̀gbọ̀ wíwẹ̀ tirẹ̀. on that day you will not be rejected by God in Jesus name. amen mo gbàdúrà pé ní ọjọ́ náà gan-an a ò ní já wa kulẹ̀ omi ò mọ̀rí mọ̀rí ò sì ní fọ̀ sí wa ní orúkọ jésù àmín. the fifth mark of those who had overcome the world. àmì karùn-ún àwọn tí ó ti ṣẹ́gun ayé náà. they don't love the world and things of the world. mo ò nífẹ̀ẹ́ sí ayé àti àwọn ohun tí ó ń bẹ nínú ayé. any christian. kìrìsìtẹ́nì yòówù that has sincerely overcome the world. ó ti ṣẹ́gun ayé lóòótọ́. doesn't love the world and taste of the world. kì í fẹ́ ayé àti àwọn ohun inú ayé. because he had crucified them. èrèdí ni wípé ó ti fa ayé rúbọ. he had forsaken them. ó ti kọ gbogbo rẹ̀ sílẹ̀. they are no more attracting him. wọn ò tiẹ̀ fi kankan wù ú mọ́ they are now nothing to him. mo ti ẹ̀ já sí nǹkan kan lójú rẹ̀ mọ́. because he knows. nítorí pé ó mọ̀. that the world and the things of the world are nítorí pé ó mọ̀ wípé ayé àti àwọn ohun tinú ayé wọ́n báyé lọ. he knows. ó tún mọ̀. that the word that is the word are not of God. wípé àwọn tó ti ayé yìí wọ̀nyí ṣe ti ọlọ́run. they work against God. wọ́n á máa ṣiṣẹ́ lòdì sí ọlọ́run ni. and he will not by any means love what God hates. nítorí náà kò tiẹ̀ ní fẹ́ ohun tí ọlọ́run kórìíra bí ó ti wò ó mọ́. in first john chapter two. nínú ìwé johannu kínní orí kejì. first john chapter two. ìwé johannu kínní orí kejì. verse fifteen. ẹsẹ̀ karùndínlógún. love not the world neither the things that are in the world if any man love the world the love of the father is not in him. ẹ má ṣe fẹ́ràn ayé tàbí ohun tí ń bẹ nínú ayé bí ẹnikẹ́ni bá fẹ́ ayé Ìfẹ́ ti bàbá kò sí nínú rẹ̀. This is not my word. Èyí kì í ṣe ọ̀rọ̀ mi. But the word of God. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ni. Bible says. Bíbélì wípé. Don't love the world. Níwọ̀n ìgbà tó o bá ti yàn láti fẹ́ ayé. Don't ever love the world. Má tiẹ̀ gbìyànjú rẹ̀. Or things of the world. Tàbí kó kó fẹ́ ayé tàbí ohun ti ayé. Anyone that loves the world. Ẹnikẹ́ni tí ó bá ti fẹ́ ayé. Or things of the world. Àti àwọn inú ayé. Bible Bible says. Bíbélì wípé. The love of God is not in him. Èfẹ́ bàbá kò sí nínú rẹ̀. Of course. Lóòótọ́ ni. Jesus says. Jésù wípé. I think John fourteen twenty-three. Èwú Jòhánù orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹtàléní ogún. He says if you love me. Ó ní tí o bá fẹ́ mi. You will keep my word. Ó pa òfin mi mọ́. Some people can say oh God I love you. ọ̀pọ̀lọpọ̀ ló ń fẹnu wọn jáwọ́ lónìí pé olúwa mo mọ̀ fẹ́ ọ nínú lóde. even many Christians, they will sing oh Jesus I love you. ọ̀pọ̀ akọrin ni ó kọrin lóhùn góoró olúwa mo fẹ́ ọ. but the same people they love the word artists of the world. ṣùgbọ́n àwọn kan náà tó fẹnu ara wọn jẹ́wọ́ nínú orin nínú ọ̀rọ̀ páwọn fẹ́ ọlọ́run yìí àwọn kan náà ni wọ́n tún mọ ní ìfẹ́ sí ohun ti ayé. they are liars. wọ́n jẹ́ òpùrọ́. they are hypocrites. wọ́n jẹ́ àgàbàgebè. they deceive themselves. wọ́n tan ara wọn jẹ. as long as you love the word or of the world the love of God is not in you. níwọ̀n ìgbà tí o bá ti fẹ́ ayé àti ohun tí ó ń bẹ nínú ayé ìfẹ́ baba kò sí nínú rẹ. and when the love of God is not in you who are you you have become are enemy of God. níwọ̀n ìgbà tí ìfẹ́ ọlọ́run ò bá ti wá sí nínú rẹ ta wá ni ọ́ ọ̀tá ọlọ́run ló jẹ́. and God will not allow his enemy to cohabit with him in Jerusalem at the end of the day. bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọlọ́run òfin ní fàyè gba ọ̀tá rẹ̀ láti máa bá gbé papọ̀ ní Jerusalem tuntun lópin ìrìn àjò wa nínú ayé yìí. ponder on this point ask yourself. gbogbo àwọn kókó tí a ti mẹ́nu bà yìí máa ronú nínú lórí wọn lórí kò sì máa bí ara rẹ. do I love the world. ǹjẹ́ mo fẹ́ ayé bí. and things of the world. àti àwọn ohun inú rẹ̀. do I place the love to the world and things of the world over the love of Christ. ǹjẹ́ mo fi ayé àti ohun tó wà nínú ayé lékè ìfẹ́ ti Ọlọ́run bí. if your answer is yes I'm sorry this morning repent. tó bá jẹ́ pé èsì tìrẹ jẹ́ bẹ́ẹ̀ ni mo rọ̀ ọ́ lówùúrọ̀ yìí ròdún pìwàdà. I pray the love of the world and taste of the world my God be sent out of us this morning in Jesus name. amen mo gbàdúrà pé lówùúrọ̀ yìí ohun ayé ìfẹ́ ti ayé ọlọ́run yóò lè jáde kúrò nínú ọkàn wa ní orúkọ Jésù àmín. the sixth mark. àmì kẹfà. any Christian that has overcome the world is not occupied with the things of the world. kìrìsìtẹ́nì yòówù tó bá ti ṣẹ́gun ayé ohun ti ayé kì í gbà lọ́kàn. is never occupied with the things of the world. ohun ayé kì í gbarúfẹ́ ènìyàn bẹ́ẹ̀ lọ́kàn. remember the word of Jesus Christ. ẹ rántí ọ̀rọ̀ Jésù. he said as it was in the day of Noah. ó ní bí ó ti wà ní ìgbà ayé Noah. they were eating. wọ́n jẹ. They were planting. Bẹ́ẹ̀ náà ń gbìn. They were marrying. Bẹ́ẹ̀ náà ń fọmọ fọ́kọ. And they were giving to marriage. Bẹ́ẹ̀ ni a sì wọ́n sì ń fẹ́yàwó. Until the flood came. Títí tí èkó omi fi dé. The same thing is happening today. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ṣẹlẹ̀ lónìí. Not only people in the world are fully absorbed with things of the world. kì í ṣe àwọn tó wà nínú ayé nìkan ni ohun gbogbo ohun ayé gbà lọ́kàn. many christians today. ọ̀gọ̀rọ̀ kìrìsìtẹ́nì lónìí. they are fully absorbed with the things of the world. ohun ayé ló sodo sí wọn lọ́kàn. they are still holding tenaciously with the things of the world. bẹ́ẹ̀ ni di ọwọ́ dandan wọ́n fi ọwọ́ dandan mú àwọn ohun ti ayé yìí. and they still fall in love terribly the things of the world. bẹ́ẹ̀ ni wọ́n sì kún fún ìfẹ́ ohun ti ayé. such a christian. irú kìrìsìtẹ́nì bẹ́ẹ̀. cannot win Christ. kò ní lè jèrè Kristi. Philippians chapter three. ìwé Fílípì orí kẹta. verses seven and eight. ẹsẹ̀ ìkeje àti ìkẹjọ. Philippians three seven and eight. ìwé Fílípì orí kẹta ẹsẹ̀ ìkeje àti ìkẹjọ. But what things were gained to me Those are the things of the world. Those I counted loss for Christ. Ṣùgbọ́n ohunkóhun tí ó já sí èrè fún mi, àwọn wọ̀nyí ni àwọn ohun tí ayé yìí, àwọn ni mo ti kà sí òfo nínú Kristi. Verse eight. Ẹsẹ̀ ìkẹjọ. Yea, doubtless, and I count all things but loss for the excellency of the knowledge of Christ Jesus my Lord, for whom I have suffered the loss of all things and who can condemn but dung that I may win Christ. Ní tòótọ́, láì ṣe àní-àní, mo sì ka ohun gbogbo sí òfo nítorí ìtayọ ìmọ̀ Kristi Jésù Olúwa mi nítorí ẹni tí mo ti ṣòfò ohun gbogbo mo sì kà wọ́n sí ìgbẹ́ kí èmi kí ó lè jèrè Kristi. until you let it go all things of the world. àyàfi ìgbà tó o bá jọ̀wọ́ ohun gbogbo tinú ayé yìí. and you are not absorbed in things of the world. tí o sì jẹ́ kí ohun tí ayé yìí kó gbà ọ́ lọ́kàn. you are not occupy yourself with things of the world. tí o kó ohun gbogbo ayé lẹ́ẹ̀mí kó o kó lé àyà rẹ. until you get to that spot. àyàfi tó bá dé ìpele yìí. you are not part of the bride of Christ. o sí lára àwọn aya Jésù. you cannot overcome the world. bẹ́ẹ̀ ló sì lè ṣẹ́gun ayé. I pray this morning. mo gbàdúrà lówùúrọ̀ yìí. God will speak to you more on this point destroyed in Jesus name. amen ọlọ́run ó bá ọ sọ̀rọ̀ síwájú sí dúró lórí àwọn kókó tí a ti mẹ́nu bà wọ̀nyí ní orúkọ jésù àmín. mark number seven. àmì keje. any christian that has overcome the world. kìrìsìtẹ́nì tí ó bá ṣẹ́gun ayé. his affection is on heaven. yóò máa ní ìfẹ́ sí ohun tí ọ̀run nìkan. his his affection every day in all things is unheaven. ohun tí ọ̀run nìkan ni yóò máa gbà á ní ọkàn ní ojoojúmọ́. he is not on taste of the world. kò tiẹ̀ ní ronú dúró lórí ohun tí ayé yìí. he is looking up to heaven all the time. ó máa gbójú rẹ̀ sókè sí ọ̀run ní gbogbo ìgbà. he has the vision of heaven. nítorí pé ìran ọ̀run tó ti gbà ni yóò máa wò. i renew the vision every day. ó sì máa tú àwọn ìran ọ̀run wọ̀nyí yóò máa tú wọn ṣe ní ojoojúmọ́. that will be that will be driving him. bí yóò ti ṣàṣeyọrí lójú ọ̀nà ìgbàgbọ́. to continue living a holy life. yóò sì máa tẹ̀síwájú ní gbígbé ìgbé ayé ìwà mímọ́. so that when Jesus will appear if you go with him. wípé nígbà tí jésù rẹ̀ yóò bá farahàn yóò lè bá lọ. Colossians chapter three. ìwé kólósì orí kẹta. verses one to four. ẹsẹ̀ ìkíní sí ìkẹrin. Colossians three one to four. ìwé kólósì orí kẹta ẹsẹ̀ ìkíní sí ìkẹrin. if he dare be risen with Christ seek those things which are above where Christ seated on the right hand of God. ǹjẹ́ bí a ti jí yín dìde pẹ̀lú Kristi ẹ máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè níbi tí Kristi gbé wà tí ó jókòó ní ọwọ́ ọ̀tún Ọlọ́run. Only those that have risen with Christ will seek those things above. kìkì àwọn tí a ti jí dìde pẹ̀lú Kristi nìkan ni yóò rí àwọn ohun tí ń bẹ lókè. Only Christian that has crucified the world and is crucified on the cross with peace of heaven. bí a sì ti fi rúbọ pẹ̀lú kristi níbi àgbélébù nìkan ni yóò rí àwọn ohun tí ó ń bẹ ní ọ̀run àwọn ohun òkè. his affection is always in heaven. tó jẹ́ wípé ohun tó ń fẹ́ ohun èròǹgbà rẹ̀ ó dálé lórí ohun ti ọ̀run nìkan. not on things of this world. kì í ṣe àwọn ohun ti ayé yìí. don't say that car that house that thing i must have it at all cost that is bad. wọ́n sọ pé ah ilé iná ilé yẹn mo mà gbọ́dọ̀ kọ́ ní bó ti wò ó lọ́nà kanà mo gbọ́dọ̀ kọ́lé má sọ bẹ́ẹ̀. the only do or die matter for you is that I must make heaven. ohun tí o ní láti gbà ní ọ̀nà kanà òun ni wípé àti dọ́run ní òpin ìrìn àjò ayé rẹ. I must not praise with the world. mi ò gbọ́dọ̀ parẹ́ pẹ̀lú ayé yìí. is the only do or die thing you must have in your life. èyí ló jẹ́ ohun tí ó ṣe pàtàkì tó ní láti fẹ́ para rẹ lé lórí bó tiẹ̀ jẹ́ ṣe gan kó para rẹ lórí láti lè dé ọ̀run. in verse two. ní ẹsẹ̀ ìkejì. set your affection on things above not on things on the earth. ẹ máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè kì í ṣe àwọn nǹkan tí ń bẹ lé ayé. why. kí lè rè dí. verse three. ẹsẹ̀ ìkẹta. for ye are dead and your life is hid with Christ in God. nítorí ẹ̀yin ti kú a sì fi ìyè yín pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. we are dead to the world we are dead to sin and we are alive unto God. a ti kú sí ayé a kú sí ẹ̀ṣẹ̀ a sì wà láàyè sí àwọn ohun ti Ọlọ́run. what is the result? kí wá ni àbájáde rẹ̀? verse four. ẹsẹ̀ kẹrin. when Christ who is our life shall appear then Sai also appear with him in glory. nígbà tí kristi ẹni tí í ṣe ìyè wa yóò farahàn nígbà náà ni ẹ̀yin pẹ̀lú ó farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo. only those that set their affection on the heavenly things will go with Christ when he comes back. kìkì àwọn tí wọ́n gbé ìfẹ́ tí àwọn ìṣọ́ra wọn jọ sí ọ̀ràn tí ìfẹ́ wọn tí ó jẹ́ ohun tí Ọlọ́run nìkan ni yóò bá Kristi jọba. With this affection of things of the heaven. Pẹ̀lú ìfẹ́ ohun ti ọ̀run yìí. They won't compromise. O ní gbẹ̀jẹ̀gẹ́. They won't conform to the world. O ní báyé rẹ́. They remain the light of the world. Ó dúró síbẹ̀ gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ ayé. They remain crucified to the world. ó máa fi ara rẹ̀ rúbọ lóòrèkóòrè sí àwọn ohun ti ayé. They refuse to be spotted by the world. ó kọ̀ àbàwọ́n kábàwọ́n láti inú ayé. he doesn't love the world and things of the world no matter they are dressed. kò ní fi ayé àti àwọn tó ń wà nínú ayé bó ti wù ú wù kí wọ́n lè máa pè ọ́ ní wáwáwá sí. and they are not occupied or obsessed with things of the world. bẹ́ẹ̀ ni ohun ayé kankan kò ní gbà ọ́ lọ́kàn bó ti wù ú mọ́. you have had it. o mà ti gbọ́. rise up dìde dúró. tell God. sọ fún ọlọ́run. father. bàbá. I want to please you. mo fẹ́ tẹ ọlọ́run. I want to overcome the world. Mo fẹ́ ṣẹ́gun ayé. I don't want to be overcome by the world. Mi ò fẹ́ kí ayé ó ṣẹ́gun mi. Lord. Olúwa. Help me. Ràn mí lọ́wọ́. Empower me. Fún mi ní agbára. Teach me. Kọ́ mi. To overcome the world. Bí a ti ń ṣẹ́gun ayé. So that when I leave this world. Wípé nígbà tí mo bá papòdà nínú ayé yìí. I will go to heaven as a triumphant Christian. Wọ́n lọ sí ọ̀run gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì tí ó ti jagun ṣẹ́gun. I don't want to praise with the world. Mo fẹ́. I don't want to praise with the world. Mi ò fẹ́ parun pẹ̀lú ayé yìí. I want to make it at the end of my life. Mo fẹ́ dọ́run ní òpin ìrìn àjò ayé mi. Lord help me. Olúwa ràn mí lọ́wọ́. The area of my life. Ní ìpele kígbe inú ayé mi. We have not overcome the world. Níbi tí n ò tí ì ṣẹ́gun ayé. Satan is laughing at me. Satan is in yọ sùtì sí mi. Because his is trying to take me to hell. nítorí ó gbìyànjú láti wakọ̀ ayé mi lọ sí inú adágún iná. open my eyes. olúwa ṣí mi ní ojú. to know the spot of my life. kí n lè rí àbàwọ́n yòówù nínú ara mi. we have not overcome the war. èyí tí wò tí ìṣẹ́gun ayé lórí rẹ̀. ẹ̀bá mi ò lọ. kò sì ró mi ní agbára. to overcome in that aspect. láti lè ṣẹ́gun ní àwọn ìpele wọ̀nyí. so that when you come for me. wípé nígbà tí ó wà fún mi. either through death. bóyá nípa ikú ni. or through rapture. tàbí nípa ìgbàsókè. I be worthy to go with you. wọ́n yẹ láti bá ọ lọ. you will not reject me o ní kọ̀ mí. but you will accept me. ṣùgbọ́n ó gbà mí. you will take me to your kingdom. ó sì mú mi lọ sí ìjọba rẹ. you will take me to your mansion. ó mú mi lọ sí ilé alárùrù mi. you take me to your glory. ó mú mi lọ sí inú ògo. and I will reign with you. wọ́n sì wà pẹ̀lú rẹ. in the new Jerusalem I will be with you there. títí ní Jerusalem tuntun wọ́n wà ń pẹ̀lú rẹ. help me o Lord. olúwa ràn mí lọ́wọ́. so that I will not perish with this world. kì í má bàa máa parun pẹ̀lú ayé yìí. pray unto the Lord. gbàdúrà sí Ọlọ́run. pray unto the Lord. gbàdúrà sí Ọlọ́run.